على صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته قال أبو الزكريا يحيى بن شرف النووي عليه رحمة الله باب صدقة عن الميت ودعاء ميت السواجو الآيتي عن بعض من الشرع رياض الصالحين التي أفاها بعد الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله أتقى الحديث ليس بني باب الصدقة عن الميت والدعاء له أقل kí a ṣe àsọdọkọ fún òkú mùsùlùmí wọ̀dọ̀ á ilẹ̀ ká sì ṣe àdúrà fún òkú mùsùlùmí eléyìí bẹ nínú súnà Ànábì sallallahu tí ẹnikẹ́ni tó bá sọ wípé àwọn ahlu sunnah wal jama'a wọ́n tako kan ṣe sọ́dákọ̀ fókù wọ́n tako kan ṣe àdúrà fókù ẹ̀dẹ́ká fi yẹ wọn wípé ìlànà ahlu sunnah wal jama'a ìtí wọ́n dúró lé lérí oná ní pé àsọ́dákọ̀ wà a máa òkú mùsùlùmí eléyìí ni ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n dúró lórí manhaj ahli sunnati wal jamaa ní láǹfààní wa yasiluhu sawabuha ẹ̀san tó ń bẹ níbi sọ́dákọ̀ náà yóò bá òkú mùsùlùmí wọn ni wàá wà kadhalika bi ijma'il ulama wọ́n ní olóyìn tá wí òun ni àpanupọ̀ àwọn onímímọ̀ nínú ẹ̀sìn wọ̀kádà ajma'u ala usul ad-du'a wa qada' ad-dayn bin-nusus al-warida bihi wọ́n lẹ́yìn wípé àdúà yóò bá òkú mùsùlùmí àdúrà tá a ṣe fókù mùsùlùmí àdúrà ọba àwọlá ní sọ́ọ́rẹ́ lọ́dọ̀ ọ̀la bákan náà wà ọ̀dọ́ ìjẹ́ ìní òkú mùsùlùmí tó ní pèsè lọ́rùn tó fi jáde láyé kò ní pèsè ọ̀hún kò ní san ẹnìkan wá fínú fídọ̀ ó wà ní èlò ló jẹ́ wọ́n ní five hundred thousand naira lóṣẹ̀ ó wá ní màá san ṣe ẹ̀kọ́kọ̀ lẹ́tọ́ fẹ́ gbèsè ọ̀ràn kó ní gbèsè lọ́rùn yẹn wọ́n dẹ̀ tún kó lọ́rùn ó kọ́ ló san o ṣùgbọ́n nítorí pé ẹni yẹn ní màá san lórúkọ ẹ̀ màá bá san ọ̀ràn kó ní gbèsè lọ́rùn yẹn a tún kúrò pẹ̀lú gbogbo lẹ́yìn kẹsẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí èyí tó wáyé rẹ̀ eléyìí lọ́rọ̀ al-Imam an-Nawawi ìgbà tó ń ṣe sharhu hadith Abi Hurayrah idha mata al-insan inqata'a 'amaluhu illa min salat ìgbà tó ń ṣe sharhu hadith gẹ́gẹ́ bó ṣe wá nínú Sahih Muslim ìgbà tí a fọwọ́ al-Imam an nínú sharhu ibẹ̀ ni wọ́n ti ṣe àlàyé náà àwọn nìkan kọ́ ni wọ́n sọ eléyìí àfọwọ́ sheikh islam ní tèmíyà alayhi rahmatullah àwọn náà ni àsọ́dọ̀kọ̀tù anilmọ́ta wà náhùwá yẹ́sùlù ilayhim bittifaqin muslimin wọ́n ní ká ṣe sọ́dákọ̀ fókù mùsùlùmí wọ̀náhùwà àti àwọn nǹkan tó fara pẹ́ sọ́dákọ̀ tẹ́lú wà fún gbọ́dá bá ṣe yóò bókù mùsùlùmí kẹ́sìlú ilé yìí gbogbo ẹ̀dá bá ṣe yóò bókù bìtìfà fún mùsùlùmí eléyìí ní ìpanupọ̀ afọwọ́ ibn Qudama nínú tíra àwọn al-Mughni wọ́n ní wà ayyu qurbatin fa'alaha wa ja'ala thawabaha lil-mayyit al-muslimi nafa'ahu dhalik insha Allah wọ́n ní gbogbo tó bá jọ mọ́ nǹkan tó yẹn fi súnmọ́ bá fi ẹ̀san rẹ̀ sọ́rí òkú mùsùlùmí pé rẹ̀ kó bá wọ́n ní yóò mọ̀ wúlò fún amma du'a wal istighfar was sadaqa wa ada'ul wajibat fala a'lamu fi khilafa wọ́n ní tàbí wà lọ́wọ́ kásàdó àfó kátọrọ àforíjì fó káyọ̀ sọ́dákọ̀ fó àwọn nǹkan ọ̀rẹ́ èèyàn tó ń bẹ lọ́rùn ẹ̀ tó fi lọ bí ó sì lérí pé tọ́lọ́run bá ṣe nǹkan báyìí fóun òun ṣe nǹkan báyìí àwọn wàjúbá sí tí òun ṣe tí a wá bá ṣe al-imam ibn Qudama rahimahullah wọ́n ní fala a'lamu fihi khilafa wọ́n ní àwọn òrí ẹnìkan tó yapa ẹnu láàrin àwọn onímọ̀ lélẹ̀ kí ni wọ́n yapa ẹnu lérí àwọn èyí tẹ́ẹ̀rí wà àsọ́dakọ́ àdùá wal-istighfar qada'u ad-dayn alhaj wàlẹ́ẹ̀k mẹ́fẹ̀ẹ̀fà yẹ ẹ̀rí wá dàrẹ́ látọ̀dọ̀ àná sọ̀lá gbogbo èèyàn bá ṣe é fóòkù ládàá ló bò nígbà tó bá lọ. tó bá wá níbẹ̀ àwọn àwọn pé àwọn olùmọ̀ ìyapọ̀ ẹnu ń bẹ lérí àwọn nǹkan tí a kàkalẹ̀ yìí táa ní an-nususul warida tó wáyé lérí ẹ̀ ìjẹ́ta bá ṣe nǹkan ní tí ò nínú àwọn èyí tí nọ́ọ̀sù tó gbé wa tí ó kò kàkìrọ́ kàkìrọ́ òun náà ni kúlẹ̀ alágbèjìlá méjìlá fókùn sí àbí ẹsẹ̀ nǹkan báyìí kò sí méje méje àbí ẹsẹ̀ ẹ̀sẹ̀ alukur'an àbí ẹsẹ̀ sọ́nà kìlíà àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn ẹ̀ náà wọlé pé tó kù mùsùlùmí bá kú ṣé gbogbo ẹ̀ náà wọlé bí wọ́n ni ìtàlàfọ̀ àwọn ilẹ̀ ẹ̀lùmí tí wọ́n ti wà dáadìí ká nínú àmì yàtọ̀ sí àwọn mẹ́fà nínú àwọn ìṣẹ́lẹ̀ pé tá a bá ṣe ẹ̀rí wà tí ẹ̀kú yọ lọ bókù àdùá àbáṣà àdúrà bókù ọ̀wọ́lá ti sọ́ọ́lẹ̀ kò sí èdè kò sí àpẹ lórí alìsìtìfà àdùá kí ni sọdàkọ fún yóò gbà alhaj kéyìn oṣù hajj ní orúkọ òkú ẹ̀ ààrẹ rí fún dáná ní yọ̀ǹda wípé ṣe hajj ládàá ló gbà kọ̀dọ̀ ọ̀dẹ́yìn kí wọ́n bá yàn san kábòkù san gbèsè ọrọ̀ ẹ̀ wọ́n padà gbé pò lọ́rùn rẹ̀ pé ó jẹ gbèsè oṣù àlẹ́rìn kí èèyàn ó bọ́kù ní ọrùn ẹ̀rú kí èèyàn sọ́dọ̀ mọ́lá ẹ̀rí wà fún yẹn pẹ̀lú ìsìnkú àmọ́ àwọn nǹkan míì tó ṣẹ́kù tó jẹ́ kúrúbà tó jẹ́ iṣẹ́ olóore gẹ́gẹ́ bí al-Imam Ibn فعلها وجعل ثوابها للميت المسلم نفعه ذلك إن شاء الله الإمام ابن قدامة أولا بوبون تبا تجا قربة إشبع في السمالة تيل باشي pẹ̀lú àníyàn pé kí ládàá rẹ̀ kó bọ́kù mùsùlùmí الله، jáde láyé wípé ìṣọ̀ọ̀lá ládàá rẹ̀ ó bà ṣùgbọ́n ìyẹn àwọn àfáàyà ومن اختلف أهل العلم فيما سوى ذلك من الأعمال كقراءة القرآن والذكر والصلاة والطواف وصيام التطوع وغيرها من الأعمال هل يصل ثوابها للميت على قولين إذا ما تياتو سمفا تعرف الدعاء الاستغفار الحج العتق قضاء دين àti kí ni ẹlẹ́ẹ̀kẹfà náà náà àsọ́ọ̀mùlùwàdì mẹ́mẹ́fà ẹ ara wọn ẹ̀rí fún yẹn ṣùgbọ́n àwọn kúrúgbà tó kù sólè tó kù náà wọ́n ní gẹ́gẹ́ bí kìráàtù Qur'an wà zikr la ilaha illallah la ilaha subhanallah wa bihamdi kí àwọn yẹn náà ṣe yóò irun tawaf ọ̀rọ̀ àwọn afọ́ àpótọ́nà méjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé anna òyẹ́sìlú tawabu jẹ̀mí àmàlì ìlmẹ̀yì ìgbà ògùdíyà sílá ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé yẹ́sùlù fàwábù jẹ̀mí ilẹ̀ àmẹ́rin lè mẹ́yì gbogbo iṣẹ́ olóore tí èèyàn bá ti ṣe pé kí ládàá rẹ ọlọmọ bókù báyìí tí èèyàn sì fi ta òkú yẹn lọ́rẹ ládàá rẹ ọlọmọ wàhálà mọ́sáàbù ànábìlá eléyìí ni tó wà ní mọ́sáàbù àwọn ànábìlá imam ahmed bin hanbal wàhálà òṣèkù islam ibn taymiya wa ibn qayyim وشيخنا ابن عثيمين رحمه الله àwọn tí wọ́n sọ wípé èyíkéyìí nínú iṣẹ́ lóore téèyàn bá ṣe téèyàn sì dà níyàn pé ọlọ́gbà múládá rẹ̀ lọ bókun rẹ̀ múládá rẹ̀ lọ kódà kó jáde kúrò nínú mẹ́fà dáfẹ́ ìyẹn ni mọ́dáàbù alhànábílà mọ́dáàbù wọn ni ṣífúlà ibn Taymiyyah àwọn náà sọ bẹ́ẹ̀ àfáà Ibn Qayyim al-Jawziyya àwọn náà sọ bẹ́ẹ̀ àfọwọ́ ṣẹ́kì òfèmí àwọn náà lọ́dọ̀ ṣùgbọ́n ẹjá gbọ́ ẹ o báwo ni kẹ́ńfíyà ṣé báwọn ẹ̀mí wọn ṣe ìgbọ́yàwó ẹ̀dá máa wí la ilaha illallah èyàn máa ṣe bí ìfúráàlì ǹgbàlùkó máa dá sí bá mú ládàá kàbáyé wà á lọ́lù dáadé wọ́n ní tó fàmì pé bí annama wárọ̀dà min adillati fi intifa'il mayyit bi amal hayy wọ́n ní ẹ̀rí tó wáyé lérí wípé alààyè òkú lè jàǹfààní látara iṣẹ́ tálàyé ṣe lẹ́yìn ẹ̀ tẹ̀dúlù ọlọ́ntifá ìhí ibi rẹ́rì àmẹ́ wọ́n ní ẹ̀rí tó sọ ìrun àmì ẹ̀rí tó sọ àwẹ̀ tó sọ hajj tó sọ sọgbèsè ẹ̀rí yẹn náà ti tó láti generalize ẹ̀ náà lórí gbogbo àwọn iṣẹ́ olórí tó kù لأنما ورد من نصوص لا تجعلنا نحصر الأعمال بها wọ́n nítorí báwọn ẹ̀rí tó wá yẹn ìyẹn ò sọ pé orí àwọn yẹn nìkan ló mọ́ wà ìdínàmà ìyàkà àmsílà tí líl'àmàlì òkùnrin wọ́n ní ìyẹn kan fún alápèjúwe ni pé àwọn iṣẹ́ tó kù náà a lè ṣe kó kù fàlà fọ́rọ̀ kọ̀bẹ́nà ti fa èyí ibi sọ́dakọ́ àwọn ìtọ̀wà fúwàlà ajẹ́ wípé nígbàtà ní sọ́dakọ̀ tá a bá ṣe àǹfààní rẹ̀ yóò kó wọ́n yẹ bá tàwáàfù náà pé tàwáàfù èyí mo ṣe ọlọ́gbà mú bàbà bó ti jáde láyé wọ́n ní dájú ṣáka yóò kù àwọn àkọ́kọ́ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí wípé ayínú kọ̀ọ̀bà bẹ́ẹ̀ bá ti ṣe bó ti yẹ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ wọ́n sì ní kọ́lọ̀ òun múlá dáre lọ́gbẹ́ ní lóṣù yọlọ òmùgbà wàlkọ́ọ̀lù fàní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé annahu la yantafi'u al-mayyitu illa ma warada bihi ad-dalil ó kò sí tí ó sòkú láǹfààní nígbà tó kú tán odò àwọn èyí tẹ́ẹ̀rí wà fún yẹn nìkan òun la lè ṣe tí ó bá wà èyí tẹ́ẹ̀rí ò bá ti wà fún kò lè bá wàbílì kọ́lẹ̀ jùmùhúrù ìrànà eléyìí ni ọ̀rọ̀ àwọn jùmùhúrù àwọn tó pọ̀ sábà ní jùmùhúrù níbi ìsì olọ̀rọ̀ imam malik olọ̀rọ̀ imam shafi ó ní ọ̀rọ̀ imam abu hanifa ṣùgbọ́n

eléyìí náà àwọn jùmọ́ wọ̀tàrà ó ṣe gbùmbà ibẹ̀ ni àfáwà ṣe gbùmbà àwọn faramọ́ ẹwọ́ èèmọ̀ ọmọ tí ó àfáwà ṣe gbùmbà ó ní àfáwà ṣe kíbìnà òfèlè ṣùgbọ́n kò sí lọ sí ibi dáfà rẹ lọ pẹ̀lú kí ló pẹ̀lú ìmọ̀ ilé pẹ̀lú ti fẹ́ mi ibi tí àfáwà ṣe gbùmbà alẹ́ rahmatullah táwọn lọ ní pé odò èyí tẹ́ẹ̀rí bá fún pé ká ṣe fún yóò bókù odó yẹn nìkan la lè ṣe tókù wàsàdẹ́lù bí kọ́ọ̀lì ìtàhálà wọ́n sì mú ẹ̀rí wá pé ọlọ́wọ́n bá sọ pé wà àlẹ́sà lè ìsáni ìlà màsà kò sí tí ó máa jẹ́ tọmọ ènìyàn kan nígbà tó bá ti kú tán odó tó ṣe nìkan ní ó máa jẹ́ tó wàsàfúnà omi gáàlìkà mà wára dàbí ìtẹ̀lú wọ́n wá ní àyàfi èyí tó lè ba bẹ̀lí ti sọ́kù àlàfẹ́bílì ní fàá kéyàn sọ wípé ẹ̀yin bẹ́ẹ̀ wà níta mo fẹ́ sọ àpójúwẹ lọ́nà tọ́rọ ní òfìsùnmá ẹ̀yin bẹ́ẹ̀ wà níta ẹ wọlé ẹ jẹ àmàlà ẹ jẹ ìrẹsì ẹ jẹ fùfú ẹ jẹun àmàlà ìrẹsì fùfú ó wà ń bẹ sẹ̀mbó ó tún wà ń bẹ nítorí ẹ̀bà ó tún wà ń bẹ so ìwẹ̀ wa wọlé ẹnìkan wá sọ wípé wọn ò dárúkọ sẹ̀mbó sẹ̀mbó sì wà wà ìdágbé kalẹ̀ ó ní ìtumọ̀ ẹni tó gbà lérò ní wípé èyí tó bá ti wọ ní kálukú kò jẹ́ ṣe pé ìrẹsì

except olùdókòwò ìta àgbọ̀yé ni pé odò ìdáfẹ́ ká jẹ nìkan nìyẹn ìyẹn ni jẹ̀lí táwọn jùmúùrù mú wa wípé ọlọ́run wà á ń lẹ́yìn ìsàlẹ̀ ìsàn ilẹ̀ àmàta tọ́mọ nìyẹn bá ti lè kú pẹ́rẹ́ báyìí kò sí ìgbàgbà tó lè bá mọ odò tó bá ṣe nìkan náà jẹ̀jẹ̀ àwọn nǹkan wo tó bá ṣe àdìsí wa ṣàlàyé ẹ̀ sọ́dà kan jẹ́ ẹ̀rí àwọn èlùmọ̀ nìkan fún àwọn wọlé ní sọ́ọ́lì hajj àti bẹ́ẹ̀ lọ ọdún èyí tí ẹ̀rí gbé wà wọ́n níbẹ̀ náà ní ká fi máa torí pé náfúyù olóṣáájú isbat wàyí ra takọ́dàmà náfúyù al-isbat yufidu mada al-has aw yufidu al-qas pé ibi tó mọ̀ ní ṣèdí tó jẹ́ pàwọn ìṣùgbò àwọn lọ sí ipé ojú èyí tẹ́rí wà fún ẹnìkan ní ká ṣe bákanáà wọ́n tún ní anẹ́sọ́lá àrọ̀sọ́lá àwọn èèyàn kú lójú ayé anẹ́sọ́lá àrọ̀sọ́lá àrídù tánà jùlọ pé kọ́ lọ sí láyé láyé lọ́lọ́ méjìlá ní yorùbá àrídù tánà jùlọ pé kọ́ lọ sí kọ́hán tó wáyé pé gbogbo tọ́hán àtàwọn tẹ́ àṣegbọ́rẹ́ náà ní alábẹ̀ ọba ṣe ìwò náà á ṣe ẹ̀rẹ́ rí kan rí pé gbàdúrà àbẹ́ kan kú alábẹ̀ ni wọ́n lọ kíkọ́ kẹtẹ́ yà sí méjìlá àbúbáṣe láìlà ìlànà àkọ́sẹ̀ ṣúgbà ààrẹ rí hadisi tó wá lérí ìkọ̀rọ̀kú yàfin aláàmọ̀ta fún mọ́ta alìmọ̀tàbà ẹni tí ń pò ká kú lọ́wọ́ ni iṣẹ́ ẹni tó ti kú lẹ́nu kẹ́kẹ́ yàfin ó pò ká lọ́wọ́ ẹ̀kẹ́ sọ́tìyàfin pẹ̀lú fáwọn ọ̀nà tàbí fi ẹgbà wọn ó pọ̀ àwọn tó lálàáfíà ń bẹ àwọn tí ó lálàáfíà wà sàwọn àfáà ní alìmọ̀sítàbọ̀ òní wọ́n ń sọ ìṣẹ́ ẹni tó ti kú èyí tó sọ pé tó lálàáfíà ni pé lákìlú ṣúra mọ̀tákú ẹ́ so tó báyẹ pọ́kù tó ti kú tẹ̀lkín kan wí nǹkan fún ẹ̀kẹ́yìn ó padà lẹ́jọ́ tẹ̀lkín ìyẹn tó wà pé mọ̀ òtáàkùn níbẹ̀ yẹn kì í túmọ̀ ẹni tó ti kú alìmọ̀tádọ̀ ẹni tó ń ṣe o tó ń pò kàkú lọ́wọ́ ni mọ́ òtáàbẹ̀ tó àti ìgbàlọ́ ń gún wá fẹ́ẹ́ àwúyẹ àti àlámọ̀tá wájú yóò lẹ́sẹ̀ lẹ̀ káṣí ẹ̀ sọ́kọ́ wá lẹ́sẹ̀ lẹ̀ ìgbà tí ń pò kàkú kò a ò rí nínú ṣe sí àwọn sàábé kankan níṣẹ́ ni wọ́n wá jápùrá ní sáwẹ́sáwẹ́ wọ́n wá ń ké fún wọ́n afọ́ ní wà lọ́kánà mọ̀ṣòro á lẹ́tọ̀bàkú na ilẹ̀ yìí láìpẹ́ tó bá ẹ̀sìn mú ni ẹ̀kàwọn sàábé tí wọ́n ṣe bákan náà wọ́n tún ní ìgbà ń ṣe fókù nígbà tó kù bá lọ tán nínú ìbádà ni wal ibadatu mabnaha ala àtàwọ́kù tàùkífí òun ni wọ́n tàà ń ṣe nínú padà tàbá pé ìbádà ní nǹkan agbúdọ̀ ṣe bí wọ́n ṣe ní káṣe káṣe mọ́ wọ́n ṣe ní káṣe mọ́ láti lè rí ládágbà lérí ẹ̀ fàlẹ́nà tààbàdù Allah azza wa jalla li anfusina aw bi ihda'i sawabil ghayrina min al-amwat illa bima warada fi ad-dalil ajẹ́pẹ́ta abábẹ́ ṣe nǹkan kan fókù táa tẹ̀tẹ́ kí ládàá rẹ̀ ó bá ká dúró lórí èyí tí dẹ̀lí ìlú wà fún ìdá tàbá wo ọ̀rọ̀ méjèèjì yìí tó ń ti pé ọ̀rọ̀ àkọ́kọ́ sheikh islam bin taymiya náà wọ́n ṣe ìfìyà rẹ̀ sheikh ibn qayyim àwọn afọ́ àti kámọ̀ rí pé alkaulu àtàní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn òun ni wọ́n rọ́ṣì wallahu a'lam òun ló tẹ̀wọ̀n jù wípé odó tí wọ́n ní ká ṣe fókù bẹ́ẹ̀ wà fún òun ká ṣe fókù fún ká ṣe fún ẹ̀rí fún ká àwẹ̀ tó jọ́ràn yàn lé lérí tó jẹ gbèsè ẹ̀rí fún hajj kábà ṣe ẹ̀rí wà kábà san gbèsè ẹ̀rí wà kábà bọ́kùn lọ́rọ̀ ẹ̀rú ẹ̀rí wà mẹ́fà ẹ̀rí wà sọ̀tà bá fẹ́ ṣe nǹkan fún o àwọn afáàní èyí tó wà àrùjọ tó tẹ̀wọ̀n oníkájú olórí èyí tí ẹ̀rí wà fún àwọn àfáà tí wọ́n sọ ní àkọ́kọ́ pé gbogbo kúrúbà gbogbo tí ẹ̀jọsìn náà láàrin ṣe àwọn èèyàn ní máa ń lọ ń lo eléyìí léde wípé ẹni kí wọ́n ti láàyè láìlẹ́lá kódà Ibn Qudama òun sọ wípé ayò kórùbà èyíkéyìí nínú fẹ́ ìsúnmọ́ lọ́wọ́ èyí tí àfọwọ́ Ibn Qudama tí wọ́n sọ àti táwọn sheikh islam britain ní àtàwọn ń sọ kí í ṣe táwọn èèyàn ń ṣe yìí ni wọ́n sọ lápòtú ẹ̀ ń sìn báyìí oṣù abdul لا إله إلا الله لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله àwọn àlọ́ ládáre ìwọ nìkan ní àwọn sọ nílé bẹ́tà pé gbogbo àwọn èèyàn jọ wọ́n wá ń forí na ilẹ̀ ara ilẹ̀ àwọn yóò mọ̀ sápamọ́ síbi ọ̀rọ̀ àwọn ṣẹ́kùnrin àbìsẹ̀ ní ìdọ̀kọ́ ìrìnlẹ̀ òníyá ní táwọn yẹn ń sọ kọ́ làwọn èèyàn ń ṣe àwọn èèyàn sàpamọ́ sábẹ́ pé àsọdakọ làwọn èèyàn làwọn ń ṣe ìyàtọ̀ ń bẹ láàrin àlìwàlímọ̀tú wàsọdakọ wàlímọ̀ làwọn èèyàn ń ṣe nígbà tó kúkú kì í ṣe kí ni o àsọdakọ ìsọdakọ ìnáma sọdakọ tú lílì ni nẹbí ha ìdáǹtò ní sọdakọ àwọn tó tọ́ sí lèèyàn máa fún gbogbo sábà kọ̀ tẹ́yàn fún ẹni tí ò tọ́ sí láàyè olùtabarú láàtò olùtabarú rẹ̀ eh, sọ̀dà bí ẹ sọ́dà kọ̀ tí ò bá rẹ̀ ti lẹ́ sọ́dà kọ̀ kò sí ládá ń bẹ̀ bèlè nǹkan sí fún wàá sí ládá kan sí kọlọmọ ọgbẹ́ni tó ti ṣe tí ò sí ládá mẹ́. màálù tó ń pa ẹgbẹ́ òun yẹn náà fi ń pa owó ni gbogbo ẹ̀ tó bá ti ń bá sọ òun oh, kan kàrá ọ̀jẹ̀jẹ̀ sọ́dà kọ̀ dà ń bẹ̀ ìwé tààdì ẹgbẹ́ lọ fún ẹran mẹ́rin aláàjì pé ní ọdún ẹ̀ka tó èlò ló fún mi máa ń tẹ́lẹ̀ wọ́n ní níbi òde olókùn kan àwọn èèyàn ká débẹ̀ wọ́n jẹ́ bí ìṣẹ̀gbó lọ bí 12 ẹnìkan tó jẹ ẹran wọ́n wẹ̀rẹ̀ bí wájú gbogbo àti ẹ̀kún wọ́n rò pé wọ́n kà jẹ́ bí ẹ̀ ń wọ́n parí gbogbo ẹran yìí ọmọ olókùn náà yọ́ta máa lọ yọ́mọ tó ẹ̀ gbúdógbò ẹ̀yìn nìkan bàtọ́ bá ń fẹ̀fẹ̀ ń palẹ̀ ń tẹ́wọ́n ẹjọ́ ọmọ olókùn ẹjá wà ń kan fún bàtẹ́ni yọ́kùn ọba kò ọba mú ní ìtọ́lẹ̀ náírà ọwá ní sẹ́mi àbáwọn ọmọ ẹ̀yìn náà tó dẹ́ náírà mọ̀lẹ́ fún ẹgbẹ́ sẹ̀mú méjìlá lẹ́yìn sẹ́ńtà ní wàdẹ́ta

lẹ́nu sọ́dákọ̀ àwọn ẹni káàkiri ìtàbábẹ́ ìsọ́dákọ̀ fàwọ̀ àbí kò sómi ládùúgbò kan kéyàn ṣe kéyàn ṣètò mílẹ̀ kéyàn tó sílẹ̀ nítorí pa ní sọ́lá ìsọ́nà àríṣẹ́ àfá mọ́sánà ìmọ̀ Ahmed wọ́n ní àríṣẹ́ sọ́lá àríṣẹ́ anábì sọ wípé afdọ́lù sọ́dá kọfí سقي الماء أفضل الصدقة سقي الماء صدقة الدعوة كي يفون الكيو كي يفون الكيو بيبنكم المهم ládùúgbò tí àwọn èèyàn oró mímú oṣù lọ gbẹ́ síbẹ̀ sọ̀dàkọ́ta kí ládàá rẹ̀ máa bá ẹni tó kù àbí ojú ọ̀nà bí ẹgbẹ́ táwọn yẹn bá ń lọ wọ́n mọ̀ ṣubú oríṣiríṣi wa olúkà tó ọ̀nà ẹ̀ṣù láàdá tó wà ń bẹ kò mọ̀ bá ẹ̀rì pé pẹ̀lú ìyẹn sì ìyẹn ni báwọn ṣe fún àbúrò tó ní àgbà lérò ẹ̀rì pé ìtọ́jú ọmọ tó tó ojú ọ̀nà ṣe kò jáde nínú nọ́ọ̀sù abẹ́ẹ̀kọ́ kò jáde ń bẹ sàwọn tó gbé yẹn wọlé wípé bí yẹn bá ṣe náà tó ipá nìyẹn kó jẹ́ sọ́dákọ̀ náà ṣùgbọ́n bá bá ṣe jámù láàrin alkaulai a rí pé gbogbo ibi tí àwọn ṣíṣláàmù tẹ́bí àti mọ́sáàbù àwọn ànábílà tí wọ́n lọ náà ní pé gbogbo nǹkan tó bá ti jẹ́ ìrìnà sọ́dá kọ̀ pé òwò yọ aláì èèyàn tó bá ẹ̀kọ́ wọlé ni ó yẹ kárífà abé kan nígbà tó kú tí wọ́n ń ké quran nílẹ̀ ìpàdà ìlọ́mọba eléyìí ti nàìjíríà nìkan ó ń dọlọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá kódà wọ́n tún gba àwọn alukùrọ̀ láràárọ̀ tá bá ti jí kò sí tí wọ́n ṣe wọ́n lọ jókòó sí ìjọ sí ẹni ẹbí wọ́n rí pa láàrin ìjọ mẹ́ta wọ́n ṣe khatimul quran wọ́n parí quran nìkan wọ́n bẹ̀ sanwó fún un àbíká lọ rẹ́kọ́ọ̀dì alukur'an nínú téèpù kan gbé síbẹ̀ ọlọ́mọ fílẹ̀ ẹ̀fà eléyìí kọ́ ni tí súnmọ̀ ń sọ hada wallahu a'lam afọ aṣẹ́kẹ̀dùn bá sọ́kùnrin ọ̀la wọn ni ìdáhùn sọ́lá awul qur'an ala al-mauta wọn ni kéèyàn ó máa fi ládàá èrò téèyàn kí mo tán sí kéèyàn wá ní kí ládàá àrùn mi tí mo kí yo mo ti kí tèmi jẹ́ n tún kí mọ́gírìbì kan sí ládá mọ́gírìbì ilé kọlọmọ bá òkú tó kú awul qur'an àbí alquran bí mo kéyì ládá rẹ̀ kọlọmọ bókú tó kú awul tawaf àbí tawaf bí mo ṣe kọlọmọ bókú tó kú awul siyami tatawwu àbí ààwẹ̀ mọ́ndé tí mo gbà yìí ọlọ́run èmi ò ní ìdíládá rẹ̀ bàbá tó ti kú lọ bá mi mú bá fálà àálàmù lè dá ẹ̀lẹ́ka asùlá àfọ́ aṣẹ́gun bá alẹ́ rahmatulá wọ́n ní àwọn orí ẹ̀rí kankan fún ìsìsì wàlmọ̀ṣúrù tẹ́rkù wú èyí tó bẹ́ẹ̀sì mú oníkẹ́yìn gbé àwọn nǹkan ẹ̀jù sílẹ̀ lè kọ́ọ̀lì nàbí sallallahu alaihi wasallam torípa nàbí sọ wípé man amila amalan laysa alayhi amruna fahuwa radd àwọn èyí tí ẹ̀rí bá wà fún àti gbogbo tí ń jẹ́ sọ́dápọ̀ àlèṣẹ́fún ṣùgbọ́n àsọ̀lá kúrúbà ló náà ó wá sí mọ́gírìbì tán ó wá sí mọ́gírìbì rẹ̀ kí méjì wọ́n ní kí ló dé oní ládàá ìkanú ẹ̀ kó lọ mọ́ bá bàbá rẹ̀ pé kọ́lọ̀ pọ̀ dákàndú ó fún tẹ̀ ìkan kó fún àbí ìjọ monday àbí yóò mú khamis ó gba rẹ̀ ó wá ní ọlọ́run ní last week mo gbà fìyẹ́ tó ti tèmi eléyìí fi ṣe tàwọn pọ́psí lẹ́bíjáde láyé àbí pọ̀ wọn yá torí pé kò sí tẹ̀lé ṣùgbọ́n àwọn eléyìí tẹ̀lé ìlú wà fún ó ti ṣe hajj ọkọ̀ tó ní ṣe àlàbúwárí mẹ́sì ẹ̀ máa lọ ṣe hajj kí ládàá rí o máa bá bàbá tó ti lọ ìyẹn lẹ́yìn ó lẹ́yìn àbí bàbá pinnu pé òun fẹ́ gbà àwẹ̀ kan ṣùgbọ́n ó jáde láyé kò ráwẹ̀ yẹn gbà àwẹ̀ ọ̀rẹ́ yẹn ṣe ó lè jẹ́ ọmọ bọ́ọ̀lù bóyá ó rẹ̀ kò lè gba àwẹ̀ àwẹ̀ yẹn gba láyé kò gba mẹ́ta àbí mẹ́rin àbó tíráàmù ìgbà tó padà dé ó parí gbogbo àwẹ̀ tó kù fẹ́ ẹ̀kọ́ ti jẹ́ bí àwọ̀ mẹ́rin àbí mẹ́rin àbí márùn ó wá ní tó ń pàṣẹ tán òun ó gba àwẹ̀ kò lè gba àwẹ̀ tó fi jáde láyé irú èyí ó ti dọ̀rọ̀ yẹn mo bà fún un ìlérí nọ́gbìrù bí ọlọ́run bá fi nǹkan báyìí fún òun gba àwọn tó lẹ́tà Allah subhanahu wa aláṣẹ ṣe nǹkan yẹn fún kò rí àwọ̀ ẹ̀yẹ gbà olùjáde láyé ẹ̀yin ọmọ abẹ́sẹ̀ bẹ̀bẹ̀ wà nínú ẹ̀sẹ̀dà láwọn ẹ̀yìn ó lẹ́nu àwọn sọ̀dàkọ́ níta ń pè ní ìtọ́rẹ àánú bìjẹ̀mí àyà gbogbo ọ̀nà tó pín sí alẹ́sẹ̀ yẹn náà orúkọ ìlú wọn sojú ọba yìí àlejò gbogbo tí jẹ́ sọ́dákọ̀ òtọ́ ọ̀nà ṣe omi sádùúgbò sọ̀dàkọ́ta orí ẹnìkan tó lè wípé ó wà ní ọ̀sítù wọ́n fẹ́ tọ́jú ẹ̀ oúnjẹ ìrora ó wá ń sọ wípé àtẹ́ǹdì fẹ́ ní wọn ah. à wọ́n ní ká máa torí pé tí ò bá san 50,000 tó wẹ̀ kù wọn ká wà torí pé a ti tú ìtẹ kò fowó kankan lẹ àwọn àríkà dá treatment yẹn dúró ẹnu yẹn wá ń rí ìnira ah, oṣù kọ́ bá kó omi fifty thousand jáde pé ẹ bá mi tọ́jú ẹ láàdá tí màá rí bẹ sọ́dà kọ̀tán kó lọ́mọ bá bàbá tí ó ṣe láyé lọ́mọ yẹn dá púpọ̀ dúkẹ́ kàpọ̀ lórí kẹ́ mutí kẹ́ jó gbogbo yẹn lábẹ́yìn òní bá ẹni tó lọ àwọn nǹkan tí islam sọ yìí ó clear islam súnà ò sọ pé láàdá òògùn tẹ̀lé tó ti kú ṣùgbọ́n báwo láàṣẹ ṣe olùsúnà sàlàyé fún wa níbo ló sì mọ níbo ni ò dé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sálàmọ́ lọ jọ́ keje àbíjọ́ kẹjọ àbíjọ́ kẹta tí wọ́n á kọ̀ hánì lọ́wọ́ sálàmọ́ lọ keje torí tọ́lọ̀ náà nígbà hánì yẹn tó bẹ̀rẹ̀ ẹ̀dùgbúdọ̀ bí àwòrán ẹlòmíì gan kò lè ka àlùkò ṣùgbọ́n ti mọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó àwọn ẹ̀kọ́ à lọ́wọ́ kí ọmọ náà kò bá jáde tí bá ń ha owó àwọn tí ó mọ̀ sọ́lá àwọn tó mú kí lọ́wọ́ àwọn ẹ̀kọ́ à ẹ̀lẹ́mìnì wọ́n àwọn ń ṣe òǹdà ṣòdí fún wọn wọ́n bùkátà kátọrọ àforíjì fún wọn wọ́n kí fún wọn wọ́n hajj labalábá rẹ̀ bíkíládà ọlọ́nà wọn wọ́n bùkátà kábà wọn san gbèsè tí wọ́n jẹ àlebọ́ọ̀kù lọ́rùn ẹ̀rú bíkíládà ọlọ́nà wọn gbogbo àwọn kátà lè kí ló wá dé tó fi jẹ́ pé èyí tí kò ní nínú ìwà ṣe abu asif ibn ofemin alayhi rahmatullah ìgbà tí wọ́n ń ṣàlàyé àwọn àhàdìsì tí a kà síwájú ìgbà tí wọ́n ń ṣàlàyé wọ́n mẹ́nu bà àwọn kókó kan èyí tó ṣe wípé àgùdọ̀ sọ̀rọ̀ lérè ìgbà tí wọ́n mú áyà بعد الله سبحانه وتعالى إنه آية والسعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصادقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه ورضي عنه سورة العشر لكن آية للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آية إني الإمام النووي قل له في الدراء بابي يقول والذين جاءوا من بعدهم يقولون أما تقول níṣẹ́ ni wọ́n ṣàdúà wọ́n sọ pé ìrọ̀ ọlọ́run foríjì wa àti àwọn ọmọ ẹ̀yà wa yà ní ayé al-ansar wọ́n tọrọ àforíjì ọlọ́run fọ́n muhajirun bàbá wọn ní fàídà ọrọ̀ àìsà rọ́jùlá wọ́n mú wá makhraj al-ghaib kò ní ṣe pẹ̀lú pé ọkùnrin àbóbìnrin wọ́n ní wà ìdàrọ̀ àìtàrọ̀jùlá tó bá rí ẹnìkan yàtàrọ̀ ham alàsọ̀ àbàtí gbogbo ẹni ẹbá ti rí tọ́bá ti dárúkọ àwọn sàbẹ́ tí ma jẹ́ kọ́lọ̀wọ́ kẹwọn kọ́lọ̀wọ́ yọnu fa'lam annahu minhum lọ́mọ wípé wé ẹni ẹ̀ tó bá jọ́ ọlọ́run ó papọ̀ pẹ̀lú àwọn sọ̀hádà ayé yíò ṣàrú màáwù wọ́n papọ̀ mọ́ wọn yóò dúró pẹ̀lú wọn nígbà táwọn sọ̀hádà wá láti mọ̀ wípé sọ̀hádà wà nínú kí ọlọ́run wà ìdá rọ́jù láyé sọ̀hádà rí èèyàn kan ìjọkùnrin ni ìjọbìnrin ni tí bá máa bú àwọn sàábé ìjà àfáà ni ìjọmọ kéwú ni tí bá máa bú àwọn sàábé wà láyé tààrọ àmọ àlẹ yìí tí ìjọ ẹ tọrọ ìkẹ́ Ọlọ́run fún wa wọlé ẹyẹ sọfìrì láhùn tí ìjọ ẹ wọ́n yọ wọ́n yọ fẹ́ kúrò níwẹ̀ ẹni ẹmọ́ sí máwọn sàbẹ́ ọ̀tá ló jẹ́ fáwọn sàbẹ́ oṣù ọlọ́run wà ní ìsọ́láwọ̀ abdùn fi min ààbì fi ààbì umma irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ kò nípin ire ẹ̀ndẹ̀bá jẹ́ لأن الصحابة هم الواسطة لأن الصحابة هم الواسطة torípa àwọn sàbẹ́tẹ̀ rí yẹn àwọn ni wọ́n jẹ́ alágbàta bẹ́ẹ̀nà náà wà bẹ́ẹ̀nà Rasulullah torípẹ́lẹ̀ náà mọ̀ sọ pé ànẹ́bì sọ báyìí ànẹ́bì sọ báyìí ọwọ́ abẹ́ǹjẹ́ náà àwọn tó ń jẹ́ ká mọ̀ pé ànẹ́bì sọ báyìí ànẹ́bì ṣe báyìí ó mú sọ àwọn ni wọ́n mú dé ti gbọ́ wa òfin ọlọ́run látòrí ahọ́n àlẹ́sọ̀lá wàrọ̀sùn wàlúwàásùtọ̀ lẹ́tí bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà rọ̀bìnà anábì náà sì ní sallallahu alaihi wasallam òun ní bẹ láàrin wa àtọlọ́run òun ní ẹni tó mú ọ̀rọ̀ ọlọ́run ọba wa dé ti gbọ́ wa lànẹ́bì fàíbà tán àna àádọ́ fi wà sítọ̀ gbogbo àfihàn bá ti wá bu ẹnu àtẹ́ lu ẹni tó jẹ́ alágàta alẹ́tì bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà Rasulullah láàrin ẹni tó jẹ́ alágàta láàrin wa òtẹ̀jíṣẹ́ ọlọ́run tẹ́ bá ti lè bú alágàta yẹn fàúwà tọ́nú fi ṣẹ̀rí àti kòlìyà ẹni yẹn ti fẹnu àbùkù kan òfin ọlọ́run àfá kan bẹ gbogbo aláfẹ́ràn rẹ̀ àfẹ́pẹ́ ní ńlá ni a mọ́ ń pọ́nlé ó wá ní ọmọ tí ó kàn àfá yẹn wá ń sọ wípé fẹ́ rí ọmọ tí omi mọ́fọkàtà púpọ̀ olóòótọ́ ni olùfọkàtà ni kódà nínú ìbá sí nítòsí wọ́n lè di elédè ẹnìkan wá dìde ẹnìkan ní àfá afọ́nú ni ọmọ tí ó nílẹ̀ òpùrọ́ ni kódà dẹ̀dẹ̀ ẹ̀wùrẹ́ ni ọmọ tí ìyẹn ló ń kú ta ló ń kú yẹn bá rẹ̀ ló ń kú àkàntọ́ bẹ́ẹ̀ ẹlòmí ìgbà tó bá tó bá bú àfọ́ àrẹ̀ tó báyìí bá sọ̀rọ̀ kan tó lè tàbá àfọ́ ẹni tí wọ́n ń kú sàgbé bá mi sọ wípé sàgbé ọlọ́run gan sọ as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar ṣèbí tó fi jẹ́ wípé ó tóbi púpọ̀ láti ṣe kí èèyàn mọ́ fún àwọn sàhábà ní ìwọ̀ bó ti kódà ìṣesí aláìmoore ni àwọn tó ṣe wípé kì í ṣe báwọn gan mẹ́gẹ́sọ̀rọ̀ àbí ìmọ̀nà bóyá nìkan kọ ní Qur'an ọ̀wá ń dúpẹ́ òwá dákọ̀ ẹ̀ ó rí gbọ́nà òní bẹ̀rẹ̀ àwọn àdíṣà wọn látákọ̀ ní kùránì bá àti ẹ̀mọ́ tí ó pọ̀ alákọ́ ń pọ̀ láti àwọn sàábé àwọn ọkọ̀ wà lẹ́sìn ẹnu wọn láti gbà torí kò tẹ́gbẹ́ bá nẹ́bí láyé wà àwọn náà fún ìmọ̀yẹn ká bóòlù wọn ti lè wá di òpònú àbí àtẹnujẹ àbí dẹ́dẹ̀ pàápàá jùlọ téèyàn bá ti ẹ̀ wá lọ tẹnu àbùkù kankan àfọwọ́ Abubakar àti Umar lè anáwùmá afdọ̀lú àtìbá ìrúsùlí alẹ́tìtìláàk gbogbo òjíṣẹ́ ọlọ́run pátá nígbà náà nìkan gbogbo òjíṣẹ́ ọlọ́run tí wọ́n bá ní àwọn wo ló lóore jù nínú àwọn tẹ́tẹ̀ láwọn òjíṣẹ́ ọlọ́run ilé pọ́ọ̀lù Abubakar rúsù gbogbo nínú òjìṣẹ́ ọlọ́run pátá tó wáyé pé ó da ẹjá kó gbogbo àwọn ọmọlẹ́yìn wọn jọ àwọn tààlẹ́ni tó lóore jù Abubakar lẹ́yìn tí wọ́n làwọn tó kéèyàn wá ń bú Abubakar kéèyàn pín kéfè kéèyàn pín Umar wala Ibrahim wàlà Ìsá wàlà Muhammad afdal min Abi Bakr wa Umar nínú gbogbo ọmọlẹ́yìn ànábì Ibrahim gbogbo ọmọlẹ́yìn ànábì Musa gbogbo ọmọlẹ́yìn ànábì Ìsá gbogbo ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lóore south africa tó wọn alal islam níbo ni wọ́n wá wà tó wá fi ẹnu ẹ̀sìn kàn wọ́n kàmọ̀tọ́ àná fi ìmọ̀ فإنه ليس في قلبه شيء من الإيمان gbogbo ẹnikẹ́ni tó bá fi ẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ tó fi kan abubakar àti àfọwà ẹ̀mẹ̀ irúfẹ́ onítọ̀ kó má pàpè mọ́ra ìmánì kankan kò sí ìmánì kankan nínú gbà ya rẹ̀ وكذلك من سب الصحابة bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ tó bá bá wọn sàábé وقدح فيهم tó fi ẹnu yẹpẹrẹ wọn tó gún wọn láhàn ìbàjẹ́ ẹ́n fa ìdínà òkọ́bẹ̀ òfìdí nìlà in tó ṣe àwọn tàbí kọ́ ló gún o ẹ̀sìn ọlọ́run ọba ló yẹ̀yẹ́ wàlẹ̀ ààrẹ kan ìdí ẹ̀ tọ́lọ́run jẹ́ pé wàlẹ̀ ìdínà jẹ́ ohun mi bá àdìyí يقولون ربنا اغفر لنا والإخواننا الذين سبقونا àwọn tó délẹ̀ ìran tó ṣàdúrà fún ṣùgbọ́n wá tí wá ṣe jẹ́ àfáṣẹ́kì ní ọ̀fẹ́ ní alayhi rahmatullah ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ahadith eléyìí tó wáyé nínú báàbù yìí wọ́n ní wà amma du'a lil mayyit wọ́n ní kẹrì kátàdú àfókù fàfí hadith Abi wọ́n torí pé lè hànà dáàrọ̀ amẹ́l ibi táà ti ṣiṣẹ́ ẹ́ ìyà dáàrù tòlẹ̀yà ayé ń bí láti ṣiṣẹ́ ẹmú ọ̀rẹ̀ yẹn sọ́wọ́ ayé láti ṣiṣẹ́ ẹni tó bá sọ ilé ayé di dáàrù rọ́hà wọ̀tàná omi ilé ìsinmi àti fàájì kò ní sinmi lọ́wọ́ ìdí ni ìyá tó fi jẹ́ wípé àdúnyà dárul amal al'amalu yẹn amalan khairan tàbí kó jẹ́ tún yóò ṣà kò rí yakúnù khairan ó jẹ́ pé ṣe eré ayé náà ló ti ṣe bó ìsìnkú ẹgbú náà ní òní nù sáré ayé náà ló ti ṣe oníkàlùkù kéèsè gbogbo ẹ̀ṣẹ̀ fàídà mẹ́ta tọ́mọ̀ ènìyàn báyìí ti kú báyìí ìta gbogbo ẹ̀tù parí ọba àfi dáadáa lójú kó bá dàbò ìdí nìyẹn tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn tó máa ń kọ mi ní ọlọ́run gbogbo gbà eré bí wọ́n ṣe máa pọ̀ nínú iṣẹ́ olóore àwọn èyí sọgbọ́n ẹni tó bá yá tó bá yá bí kankan bá ti yé wọn nídìí ẹ̀sìn ọlọ́run báyìí wọ́n kó bìrì mọ́ láì sí wọn ṣe mélòó mélòó ni ẹ torí pé kò sí bá a ṣe fẹ́ ṣe nǹkan kan ó padà sẹ́kù tá a láà fẹ́ ṣe táà ní rí ṣe táàfì lọ́gbàdọ́ lọ gbogbo ìta àrùpá lè ṣe tó ń bẹ ní kàpá wa ká mọ̀ fi dọ́là kápìtì máa ṣe nínú sí olóore àwọn èyí tó sì ń bẹ lọ́wọ́ wa níbi iṣẹ́ tí ò dáa ká mọ̀ fi dọ́là pé màá fi ilẹ̀ tó bá dọ́là tó bá di next year èmi náà wà wà ustazic ustazic èmi wà civil stars ọmọ ìsinmi ẹ̀nà ọlọ́pù ṣùgbọ́n báyìí náà kóhun sí kóhun darí orí o múra sí ṣèdí ilẹ̀ tó jẹ́ pé kí o tọrọ àforíjì òpó ẹkù kó ló mọ̀ mọ̀ ní ẹ̀ kó wá náà mọ̀ bí tí òun kù sí ìṣẹ̀lẹ̀ jáwọ́ mẹ́ ọ̀sẹ̀kìrò rọ̀sán ẹ̀tọ́rọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run bá yín rípọ́ bá aláforíjì فليس هناك عمل بعد الموت إذا مات الإنسان انقطع عمل إلا من ثلاث صدقة جارية كنا نقول صدقة جارية وأن هو نفسه يضع وقفا يوفر عليه وفي وقفه له كنا نقول وقفه o náà ni nǹkan kan téèyàn fi lélẹ̀ in tí bá ń jáde níbẹ̀ ẹ máa bá mi fọmọ orúkọ ẹ má fún ọkọ àti àwọn ọdẹ́njà ọmọ orúkọ nìkan ẹ ṣe fi sọrí nǹkan kan pàtó ni yẹn gbèrè wá fún ṣùgbọ́n áfíìlì fi tọrẹ lápòjúwe ẹnìkan bẹ ó ní àwọn àfáà ń bẹ nínú rẹ̀ tẹ́jà àfáà tí wọ́n tó déédé tẹ́jà ní súnmọ́ súnmọ́ mélòó ni wọ́n wọ́n ní ẹ kà wọ́n bí mẹ́wàá ni wọ́n ó ní mo fẹ́ máa fún wọn ní ẹnìkọ̀ọ̀kan alápòjú hundred hundred pound lóṣooṣù èrè náà máa dá lóṣooṣù one million ní ọdún kan èyí ọmọ náà náà twelve ẹ̀dàkùn twelve million kìí ṣe owó lọ́dọ̀ àwọn tó lọ́lọ́ ọkọ̀ tẹ́lò ní ìlò ọkọ̀ nìkan ọkọ̀ fifty million ìdíyàn tó fi jẹ́ pé ọ̀nà tí ìyẹn ń gbà aṣọ oríire púpọ̀ níwájú ọlọ́run pọ̀ ṣùgbọ́n ìṣòwò ní dẹ́pọ́sí wọn ẹni ẹ wá lọ dẹ́pọ́sí tó wá ní òun kó owó kàkàlẹ̀ ó kó owó 100 million kalẹ̀ ẹ máa bọ́ òun fi ṣòwò business iye tẹ bá ti ń rí ní public lérí ẹ máa fún àwọn olùmọ̀ ẹ kì í sọwọ́ rẹ̀ gẹ́gẹ́ profit oníkà máa fún wọn so ojúlówó owó yẹn gẹ́gẹ́ sì kékeré oṣù ṣàpèjúwe tó súnmọ́ ni bí ẹni tó ṣe wípé ó kọ́ ilé kan shopping complex oníkan máa fi ṣe rent owó tó bá wá ń rí níbẹ̀ lọ́dọọdún ẹ máa gbóhùn fún àwọn opó nìkan òun bẹ láyé ni òun sì láyé mọ́ ó wá dá èèyàn gbọ́dọ̀ yẹn alámòójútó ṣẹ̀gbọ́n àfọwà Usman bin Affan wákfù àfá Usman bin Affan ó sì ń bẹ láyé nì wákfù ẹ̀ hòtẹ́ẹ̀lì ńlá ní méjì ẹ̀wù lọ́fẹ̀ẹ́ yá àdẹ́sì àṣàlá wákfù tó sì torí pé wákfù yẹn tó bá ti di wípé ó ti fẹ́ máa gbó wọ́n lè tún chẹ́ǹjẹ̀ ká tó fi ṣe nǹkan míì tí ó tún máa mú wáyé ẹwà dáfà Usman ní ti lọ ọ̀gọ̀rọ̀ olówó wa mélòó ló ń ṣe wákfù kì í náà ní òun náà ó ń tí profit olóògùn máa ṣe káyì ó ń bẹ láyé òsì láyé mọ́ ládàá yóò máa lọ wàhálà sọ́dà kọ́tún jẹ́ àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run tí kọ́rọ̀ rẹ̀ yé wa bákan náà ayùṣẹ́ ìlú gbogbo èyíkéyìí tí yàn bá fi ilẹ̀ pé àwọn aláìní nìkan máa jàǹfààní ẹ̀ àwọn ilmu yuntafa bi yani ilmu yuntafa bi min ba'di lẹ́yìn ìgbà tó bá lọ tán ìṣòfò lójú ayé ọ torí lè tó oṣù ìṣòfò lójú ayé táyé ń sàǹfààní bó lọ sí nígbà bá wa lọ tán ẹ̀sùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tá bá lọ tán láyé tó wá wọn gbádùn mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ ṣe kalẹ̀ báyìí kódà àwọn adájọ́ ń gbé ìlú ní ìdẹ́rù yóò kà wọ́n kún ṣùgbọ́n pàtí wọ́n lọ tí ó là jáde bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìgbà bá lọ tó lẹ́sẹ̀ mọ́ àwọn yóò àmọ́ ẹ̀ṣiṣẹ́ lórí iṣẹ́ tí ogún ọdún wo sí parí ẹ̀ pé àwọn iṣẹ́ tí ṣe kalẹ̀ sórí ìmọ̀ ẹni mo lè ìyá ní ìmọ̀ tí ayé mọ̀ ṣàǹfààní bí wọ́n tó jẹ́ àbúrò àdóde rẹ̀ ọlọ́run pàtàkì rẹ̀ ìsìláàmù pàtàkì ìwọ náà pàtàkì ara rẹ̀ àwọ́lọ́dún sọ́ọ̀lì wúyẹ́dù ọ̀la àbí ọmọ rẹ̀ afọ́ṣẹ́kì ibn wọ́n ni lè anna gẹ́rà sọ́ọ̀lì láyé sọọlị bóyí sàdúrà náà àdúrà yóò lè gbà ọmọdé ń fagbé lọ́wọ́ wọ́n tó máa gírígì kò kí ọlọ́ọ̀lúgọ́ ọdún kan bẹ́ẹ̀ níyà bẹ́ẹ̀ kò yà mẹ́rẹ̀ kan wọ́n fagbó àwọn àdá òun lọ sí dájú lọ́ba kẹwàá kì í jọwọ́ láti sọ̀rọ̀ kẹ́kẹ́ ní ìjọ yẹn kò sí nílẹ̀ kankan kò lè bá àmẹ́tí máa máa sàdá yẹrẹ àwọn wọ́lá sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ wọ́n fi sọ̀lá wọ́n fi sí wà afdal áàbìlì salam àwọn kẹlẹ́kẹ̀ẹ́ta tí àlẹ́jù sọ yìí afọ́ọ̀ṣẹ́ ibn Uthaymin wọ́n ní èwo ló lọ́lá jù nínú gbogbo ẹ̀ wọ́n lò náà ni èyí tó lọ́lá jù nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí o náà ni al-ilm alladhi yuntafa eléyìí tí ó ń sàǹfààní àbáni wà ábìrì bùlákùn mọ́sálá bẹ̀rẹ̀ àǹfààní kẹ̀kẹ́ àbáni ẹ̀yẹ fún ilá pẹ̀lú ẹ̀dá ìmọ̀ pé ìmọ̀ ju gbogbo ẹ̀ lọ. àbúwòrẹ́ ra ọ̀bí ọlá ànìmú wọn ni ẹ̀dẹ́ká wà fún àbúwòrẹ́ ra afọ òsọ abẹ́tí bàdà rọ́sọ̀l òun ló gbàgbọ́ yé hadisi pọ̀ lẹ́yìn àná sọlá sọlá yẹn kùtù àhàyàn ọlọ́lá àti yìí ṣe ìgbà mi bẹ àfọwọ́ àbúwòrẹ́ ra látara ebi yóò ṣubú lulẹ̀ wọ́n rò pọ̀ wárápá lóhun ojú yóò ṣùgbọ́n ilẹ̀ wà máa dáàlì síbẹ̀síbẹ̀ náà aksarul muslimin al'an la yaqra'una illa riwayatihi fa'uwa alladhi naqala lana hadhihi al-ahadith gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíjì tá ń ka ìdà lórí àgbàwá ọ̀pọ̀lọpọ̀ àbú ẹ̀rà ní wàíyà sọ́dákọtún jẹ́ gbogbo sọ́dákọ̀ tó kù lásìkò àbúrò ẹ̀rà sọ́dákọ̀ tàbúrò ẹ̀rà yẹn ilmú yìí tọ́fà òbí yẹn olóṣẹ́kù yabanka kọmpiyara al'imamu ahmed ẹjíkáwọ̀ imamu ahmed sheikh sinabunu tèmíyà afáṣẹ́ sheikh sinabunu tèmíyà náà àwọn wọ̀nyí yudarris yudarrisu náà wà wà fi kọbìrì abẹ́ẹ̀kọ́ ibùdó tẹ́lẹ̀ àti wà ní sàárè bàbá lọ́gbọ̀n ẹ̀ bẹ́bẹ́ àfọwà ní ìtẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ sọ fún wa bí wà tún tẹ́ kí wọ́n sì tẹ̀ tún sọ fún wa wọ́n ní bẹ́ẹ̀ náà lè anna kutubahu bayna aydina tíra àwọn bẹ akbar khalifa gbogbo téèyàn akbar tajirin fi adi ibn taymiya rahimahullah wọ́n ní ẹni tó bá jẹ́ olówó ńlá lásìkò àfọwà ibn taymiya hal wasala khairuhum ilayna al-yawm ìjẹ́ àwọn olówó ayé ibn taymiya rahimahullah àwọn olówó ìgbà yẹn lóòótọ́ wọ́n lè ṣe dáadáa wọ́n lè ṣètọrẹ àánú ṣé ìtọrẹ àánú wọn ìgbà yẹn sí àwọn ta wà nísìn tá a fi jẹ àwọn tó wà lásìkò wọn náà ló fi jẹ ṣùgbọ́n èyí tí Ibn Taymiyyah alayhi rahmatullah tí wọ́n ṣe ń gbà yẹn àwọn ará àgbà yẹn ṣàǹfààní bẹ̀ àwa tá a tún bẹ nísìnyí náà a tún ṣe kí ni o bẹ̀. idan al-ilmu anfa òṣàlàṣà ìmọ̀ òun ló ṣàǹfààní jù nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí wọ́n ní yóò ṣàǹfààní gbà tó kú bá lọ ló fi jẹ́ pé káàfó ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlẹ́ tó bá ṣe lólúmẹ̀ẹ́ tó sì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì ń gbìyànjú láti mọ̀ sí nẹ́ṣúrù ìmọ̀ èyí tó lálàáfíà kódà káwọn èèyàn mọ̀ náà ní ẹ̀ ojúkọ́ lọ́dọ̀ lọ gbóòrí tó tóbi lọ́dọ̀ sílẹ̀ fàlàálìmúnà wà ń sọ́dákọ́rù járí àti èèyàn ṣe yóò padà dópin bọ́bá gbẹ́kànlá tó bá yá o lè mọ́sùn níbẹ̀ bọ́bá gbìyànjú tó bá yá èso lè mọ́sùn lórí ẹ̀mà wàlúwàládù sọ́ọ́lì kọdíyàmúùtù ọmọ rẹ̀ لكن العلم النافع سبيل ما تقوله الذي ينتفع به المسلمون باق إلى ما شاء الله òun ó máa sẹ́kù lọ gbére ni fakulis akhi ìwọ máa yá mi yá aṣojú kòkòrò alàlẹ́lmi lórí kó wáyìmá fa innahu la ya'diluhu shay'un kama qala al-imam ahmad kò sí nǹkan kan tá fi dọ́gba pẹ̀lú ìmẹ̀ gẹ́gẹ́ àfọ ahmad bin abdul sọ liman sahhat niyyatuhu fún ẹni tó fi àníyàn dáadáa wámọ̀ kò sí tó tó lẹ́sàn nípò níwájú ọlọ́ o tó lọ kẹ́kọ̀ọ́ ìrẹ̀sì táyìn rẹ̀ ṣe tún àníyàn rẹ̀ ṣe ìwà àfáà náà táyé ń gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n náà táyìn rẹ̀ ṣe torí pé ìmọ̀tẹ́ rí tó bá lè jẹ́ wípé liman sọ hatmiyatuhu fahris ala al-ilmi shar'i gbìyànjú wá ìmọ̀ ẹ̀sìn wa ala musa'adatihi مساعداته كالنحو وما أشبه ذلك حتى ينفعك الله وينفعك gbogbo àwọn nǹkan tí ó sì ràn lọ́wọ́ tí fi dúró lára gbìyànjú kó kí wọn ló lè jẹ́ ẹni tí àǹfààní yóò máa lọ gbére tí yóò bá sí láyé lọ ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ fún àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró déédéé yẹrìfàhìn lọ́wọ́ والذين أوتوا العلم درجات هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ọlá tó tóbi orí tó tóbi kọ́lọ́wọ́ wà fákọ́ kéèyàn jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilẹ̀ pàápàá jùlọ nígbàtí ilé ayé tó lókùrù mùsùn kéèyàn jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún wámẹ́ẹ̀tì àbí kéèyàn jẹ́ olùmẹ̀ẹ̀sì oore ńlá ni ọlọ́pọ̀ fọ́nkọ̀ ní alẹ́ lórí ìgbà tó hajj ní ìjọjú tánì yọrọ bá ti dá ọdún aláṣọwọ́nà ọ̀tọ̀ alá kó ṣàánú wa lórí àníyàn wa kí ó bá wa ṣàtúnṣe àníyàn wa wà á bí àbí ọmọ tí wọ́n ṣe oyún ẹ̀ náà lè tó dáa ọmọ tá ṣe oyún ẹ̀ ẹ̀yí ṣòro ọmọ tí wọ́n ṣe oyún ẹ̀ ìjìháàb náà pè iṣẹ́ oyún al ìjìháàb ìgbà ìsọ́kọ̀ ọmọ tó wálẹ̀ fún rẹ̀ asọ́kọ̀ ò ní ó wálé fún rẹ̀ ṣùgbọ́n ètò wọn fẹ́ ìṣesí yẹn náà ń pè ní alìjá olú tí wọ́n ṣẹ́ akọ̀wọ̀ gbèdéke àtòyí tó wálẹ̀ tí ò bá sí fọ́ọ̀mù torí pé ẹ̀jẹ̀ ló jáde ẹ máa wo ẹ̀jẹ̀ ni àbẹ́fà fẹ́fẹ́ jẹ̀ là ṣùgbọ́n ọmọ tí wọ́n bá bí tó bí kalẹ̀ báyìí tó sunkún tó tún wáyà ẹ̀rù pé alàyè ni tó ti asakọ̀t ọmọ tó yẹ pé ìdílé pé wọ́n sẹ́yìn ẹ̀ ó wálẹ̀ ni ó wálẹ̀ ni irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tó bá ti dé gbèdéke tó ti pé lẹ́dà tẹ́lifí ti wà ń gbà tó ti tí wọ́n wá bì ó kàn wálẹ̀ àsìkò tó yẹ ká bì kò sí tó ọmọ yẹn bá wáyé lókù ọ̀rọ̀ àwọn àfáàní pé a kàn sí wọ́n kàn kò sí ìjà sọ akẹ́rù sílá ṣìláàfún bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n bẹ náà àwọn onímọ̀ tó nílá onímọ̀ kan kẹ́rù sílá ṣùgbọ́n èyí tí ẹ̀rí wà oní àsọ́kọ̀lù tó bá ti jẹ́ pé ó ti pé lẹ́tà